nàmbà wà lọ́sọ̀dọ̀ àwọn ọkùnrin fún béèrè. Àtàwọn ẹ̀kọ́ nǹkan. Ẹ jọ, níbo ni àbí ìgbà wo lè máa náwó ló lẹ́tọ̀ọ́ kí n máa náwó tí wọ́n fẹ́ ṣètò wa dẹ̀ẹ́n ẹlẹ́kejì ni pé tó lẹ́tọ̀ọ́ kí èèyàn bá kí n lọ ẹni kó wá rìn padà sẹ́yìn lápẹẹrẹ èèyàn méjì kí n lọ sùn ẹnìkan wá fẹ́ jẹun wá fa ẹnìkan nu wọn sẹ́yìn tó lẹ́tọ̀ọ́. alhamdulilayi rọlẹ́mí wasalaatu wasalaam alayhisalaam ba'ad kí èèyàn máa tẹ́wọ́ sí Allah subhanahu wa ta'ala inda du'a ó jẹ́ sunna nabi sallallahu alayhi wa sallam tí ó sì ṣèwá lójú lóyìn bẹ́ẹ̀ ṣùgbọ́n súnnà yìí ọ̀rọ̀ táwọn àfáà sọ lórí rẹ̀ ọ̀rọ̀ méjì ni méjèèjì yẹn ó wá padà bí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé aslu ní ká náwó tá a bá sí Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n àwọn kan bẹ tí ànábì sallallahu alaihi tó ti náwó nígbà tó fẹ́ ṣàdúrà á kọ̀ sí rẹ̀ àwọn àyíká ń bẹ tí ànábì sallallahu alaihi wasallam tí ò ti tẹ́wọ́ nígbà tó fàáyé sàdúrà ń bẹ àní tẹ́wọ́ ń bẹ ṣùgbọ́n bí tó bá ti jẹ́ wípé kò sọ pé ẹ tẹ́wọ́ kò sọ pé ẹ má tẹ́wọ́ a jẹ́ pé àmà tẹ́wọ́ ń bẹ ṣẹ́gun tó yẹ kó jẹ́ ní ká ti tàwa kúfù wà ní tàwa kúfù àwọn ibi táwọn ibi ti tẹ́wọ́ á tẹ́wọ́ gbogbo ibi tí ò ti tẹ́wọ́ àní tẹ́wọ́ gbogbo ibi tí ò ti wá sọ pé ẹ tẹ́wọ́ o tàbí ẹ má tẹ́wọ́ o àtẹ̀wọ́ ń bẹ̀ kí ni ọ̀rọ̀ lórí alákọ̀ọ́kọ́ tó jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ọ tẹ́wọ́ ń bẹ̀ nígbà tí ń ṣe dùá salawatu rabbihi wa salamu alayhi lamma yastagir billahi subhanahu wa ta'ala ní gọ́sọ́tù badir ó ń ṣe ọlọ́run tẹ́wọ́ indal israr nígbà tí ogun kan dàrú ànábì sallallahu alaihi wasallam lẹ́lọ́m yóò sí i. bakana náà náàyò wá bákan náà nígbàtà sàtàlám sọ́rí nígbàtí ó ń ṣe dùáwò nígbàtí lábàáwó kó wá bá kó síwánú àdíṣẹ́ anas mọ́ àti mọ́ gbogbo àwọn nǹkan oko ó ti gbẹ tán ààrùn mi àrí kankan sí anúsàn bẹ̀rẹ̀ ní bàdì ìjọ náà ó sì tẹ̀wọ́ ti kọ́ so ajẹ́pẹ́ ìmáàmù tó bá sọ àdúrà òjò lórí mẹ́mbàrì yẹ́ ọ́ tẹ̀wọ́ ṣùgbọ́n àwọn àyè mímbẹ tí ò ti tẹ́wọ́ òun náà ni ìgbà tí bá ń ṣe àdúrà lórí mímbàrì tí èyí ṣe wípé ó ní bá ṣe pẹ̀lú òjò tí ànábì ọba ti wá ní ẹ tẹ́wọ́ ń bì kan tí ò sọ pé ẹ mẹ́tẹ̀wọ́ ń bẹ̀ àwọn àfáà ni á tẹ̀wọ́ àwọn ibi tó ti ní àmẹ́tẹ̀wọ́ ànìtẹ́wọ́ ibi bá tẹ́wọ́ yọ àtẹ̀wọ́ ṣùgbọ́n gbogbo ibi tí ò sọ pé ẹ tàbí ẹ mẹ́tẹ̀wọ́ táà sì rí ẹ̀rí kankan lórí pé ẹ ni àbí ẹ mẹ́tẹ̀wọ́ àmọ̀tẹ́wọ́ ń bẹ̀ nítorí asùlù hadithi Salman al-Farisi tí Abu Dawud gbọ́ àbí sinadin sahih ó ń sọ ọlọ́run ní inna rabbakum hayyun karim yastahi min abdihi idha rafa ilayhi yadayya yaruddahu sifran ọlọ́run ọba yín ọba alápàlẹ́ ni ọba tó sì lójú tì pípọ̀ ni a máa tijú kẹ́rù kan tẹwọ́ rẹ̀ sọ́dọ̀ rẹ̀ kọ́ wá káwọ̀ ló fìfo àwọn àfáà ní jánìbù àdéhìsì ó rinlẹ̀ ju jánìbù ẹ̀ mọ́tẹ̀wọ́ lọ gbogbo bí tá a bá ti rí pé ká mọ́tẹ̀wọ́ tàbí ká tẹ́wọ́ àdíìsì ni ọmọ bá kí wa tábà ti ń tẹ́wọ́ ń bẹ̀ ibi tá a bá ti ní tẹ́wọ́ àti rí náà yóò ń bẹ̀ àlẹ́ tẹ́wọ́ ibi àti bá ti tẹ́wọ́ á pẹ̀ mọ́ mẹ́tẹ̀wọ́ ń bẹ̀ ibi bá fẹ́ máa dàrú mọ́ wa lọ́wọ́ á rí pa sí o á pé ìtẹ̀wọ́ ń bẹ̀ kìí ṣe ìtakò ti àdínábì bẹ́ẹ̀ ò tẹ̀wọ́ ń bẹ̀ náà kò ṣe kankan ẹ bá ti tẹ̀wọ́ ń bẹ̀ àní bá dà á rẹ̀ àní pẹ̀lú bídí àbúrò mọ́sálà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lórí fífa ẹni tí bá ń bẹ pẹ̀lú ìmáàmù sí ẹ̀yìn ẹni tí ó jọ ìmáàmù tó sì jẹ́ wípé ásìlù ní kí ìmáàmù ọmọkù omi tó ń wà ìmáàmù lọ́pọ̀lọpọ̀ àwọn máa ń tì iwájú ìmáàmù gẹ́gẹ́ ni ò ní kú àfi tó bá jẹ́ pé kò sí ààyè mọ́ fún àmì tí ó ìjúwájú ìmáàmù lọ ìyẹn ìlọ́lọ́mú máàmù sùn máàmù ti dé àyè ó lè tọ́jọ́ pé sáfù ti pé ẹnìkan wá ń padà kò yá lọ́la tó dé padà tí ọ̀fẹ́ dá dúró ọ̀fẹ́ ẹnìkan tó làwọn àfáà sọ wípé kọ́mọ́ fa àyàn nítorí wípé ó lè dá ṣàhnáwù sílẹ̀ ó sì lè dá ìdá nǹkan rúmọ́ni lójú ẹni tí ń kírun lọ ṣe ẹ̀kan wàá fàṣẹyìn lórí ìrun tó làwọn àfáà sọ̀rọ̀ pa rẹ̀ ṣùgbọ́n tó sì kejì ìmáàmù oní kí fáfàṣẹyìn fún ìmáàmù ìmáàmù ni ọ̀yẹ́ kó kúrò níbi tó bá wà ilá tí kí ló tí nǹkan tá a fẹ́ sọ bóyá kí n sọ àwọn nǹkan tó yẹ ká kí n sọ àwọn rùhúsùlẹ̀ àpẹ̀lá lórí àmà sáìlì tí a fẹ́ sọ táà sọ táwa sọ generally ó ṣe súnmọ́ kí ìbéèrè òbú díẹ̀ mbẹ̀ tàbí kẹ́ ẹ̀ mà pé ó wà náà nǹkan tẹ́ faramọ́ fún àwọn tí wọ́n tó ń jẹ́ àwọn àgbààgbà fáwa tí àwa ń tí àwa ń jẹ́ so mẹ́sàlá àkàmù nadar àrípa àti nídìí ẹni tí ó bá ti bà ní alájà rẹ̀ wọ́n alájà rẹ̀ hadithiyan fiqhiyan asiriyan so mujtama'iyan wọ́n fi mujtama ògùn tó sọ ẹ èyàn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni ìgbàwó gan ni á jẹ́ àmú obìnrin tó di ọ̀rọ̀ yẹn lọ́rùn èèyàn ṣé tá a bá ti ṣe ákídù tán ni àbí ṣáájú ká tó ṣe ákídù tí wọ́n láti yọnu sí ilé wọn so ní á jẹ́ àmú rẹ̀ ó ti wà lọ́rùn èèyàn tá a bá ṣe ákídù kí ni ó ń pè ní ákídù gbọ́dọ̀ wo ni ó wà bẹ́ẹ̀ ta ni máa gbọ́ yé bóò la ṣe máa rún ákídù máwọn bàbá wa lápò láyé ìsìn gbogbo kàti ogbó yín kì í fọn ọ̀nà ó forí di gbogbo wa àti gbogbo àwọn ọgbọ́n tá a máa dá lórí fóònù kankan mọ́ra wọn so àtọ̀pọ̀lọpọ̀ ní pé bàbá wọn gbọ́yé èyí tí wọ́n fún lóyún náà ládùúgbò náà ìdí àbàrẹ̀kọ́ náà níbi ẹ̀sì wàá wo bọ́bá kúkú pé mìsáàlá àti fún ni tí èyí ti kó yíyan bí ẹ̀sì tán bíi dínà nù iná ni alùsùn náà tó wá gbọmọ tẹ̀ náà lè ló gbé tẹ̀ náà lórí pé nǹkan tí wọ́n fẹ́ bí olùsùmọ̀ sí yàn èyí ọ̀fọ̀ tí ọ mọ̀ náà ẹlẹ́ẹ̀kẹta mọ́sálà tó pàtàkì ó

wà ní fọ́kọ́tò àwáṣí so jíjẹ mímu obìn àwọn bolo ti jọ́rọ̀ yàn lọ́rùn èèyàn bóò sì lè yàn ṣe máa fún obìnrin ní àjẹ àmọ́ ṣé òòjọ́ ni àbọ̀sẹ̀ àbí oṣù èyí táwọn afọ àfíjì pé àyè máa fún obìnrin lówó lẹ̀ tí àwọn bá fún lówó lẹ̀ tó padà wà sẹ́yìn tó ṣe pé ẹ̀sẹ̀ yìí wọ ọkọ́ mọ̀ gbowó oúnjẹ mọ́ ṣé n tó ti gbàálẹ̀ di gbèsè lọ́rùn rẹ̀ tí ó dá padà àbí kò ní dá padà mọ́sálà ni bákan náà tó bá jẹ́ wípé èèyàn ti sàsánlẹ̀ téèyàn wá kú ṣé wọ́n gbà sánlẹ̀ ń padà sínú ogún padà ni àbó ti di àjẹmọ́nú fún obìnrin bákan náà kí síwà ká dá sọ fóbìnrin mélòó ni dandan lọ́rùn ọkùnrin nínú ọdún kan bákan náà ń tá a pè lóúnjẹ yìí tó bá jẹ́ pé oúnjẹ tí wọ́n èsì ìsè ni ṣé n tí wọ́n èsè sọ́run ọ̀rùn ọ̀pìn náà ló tó wà gáàsì ni kẹrùsì ni sọ́run ọ̀pìn náà ló wà àsáàfù ilé òní gbogbo fọ́níṣọ̀ lé gbogbo ẹ̀ mára wọn sí ọrùn obìnrin lọ́wà ní àbí ọrùn tálẹ̀ o àbí ọrùn ọkùnrin bákan náà kí ni àṣírí tí ń bẹ́ẹ̀ ń bí ọ̀rọ̀ àwọn àfà òṣùṣàn nàbílà tí wọ́n bá kó obìnrin mẹ́wàá lẹ̀ téèyàn bá rí wípé egbò ẹ̀ǹkan fáìn pín mẹ́sàn-án ni wọ́n ṣùgbọ́n mẹ́sàn-án ni wọ́n níyà ẹyọ kan tí ọ̀fẹ́ fáìn pọ̀ ó ní òníyà wọ́n ní kéyìn òmú èyí tí ò níyà kí ló bàjẹ́ fi sọ bẹ́ẹ̀. bákan náà nígbà olóbìnrin tó lè gbé pẹ̀lú ìyá ọkọ rẹ̀ kí ni ha nígbà olo tó lè gbé pẹ̀lú ìyá ọkọ tí ọkọ náà ò ní kọsẹ̀ látara ìyàwó tàbí látara ìyá rẹ̀ kí ni àwọn dọ̀wábìtù ti mẹ́mbẹ̀ kí lọ́pọ̀ tó fi jẹ́ pé tíyàbá ní kéyìn ọlọ́kọ̀ ìyàwó tí a bá ti ní kéèyàn ọkọ̀ èèyàn lè kọ̀ èèyàn sì tún lè má kọ̀ kí mọ́sálà ti ń ní abẹ́rẹ́ bákan náà ó be tá a máa gbé léwu nígbò láàrin súnmọ́ tí wọ́n sì máa kọ́sẹ̀ lọ́rùn pé ọ̀daràn ni ọ́ ọ̀daràn ni ọ́ ń pẹ̀lẹ̀ lápá ayé ọ̀daràn ni ọ́ àbáyà kúrú ọ̀daràn ni ọ́ ń pẹ̀lẹ̀ lápá ayé ọ̀daràn ni ọ́ bí lọ mọ́sálásí ariwo tí wọ́n máa kọ lórí ẹ̀ láti sẹ́mà nù bí kírun lọ ariwo tí wọ́n máa kọ lórí ẹ̀ láti ní Ah, ìsìláàfù àwọn àfà lórí sónímúdà sónítáìmù bákan náà tí obìnrin bá sẹ́yàn téèyàn wá fẹ́ nà téèyàn bá yẹn na obìnrin tó bá kọjá abíṣẹ̀rí àtẹ̀wí kí ni hukumu ń tò lọ́dọ̀ ọlọ́run téèyàn bá sì bínú kóbìnrin fún ẹ̀rẹ́ mi tí à ń na obìnrin kí làwọn àpẹẹrẹ táwọn àfà àtìlẹ́lẹ̀ wípé nǹkan tó fà béèyàn ti ríwájú ọlọ́run subhanahu wa ta'ala ó lélẹ́yìn bákan náà kí ni dọ̀wà bítù tó lè múyàn tí yàn fi lè fẹ́bìn méjì pọ̀jọ́ kankan náà bóò ní ìṣòro ló tọ̀wọ̀n ojú kan lọ. bákan náà ṣé ó dégbàdé kí ọdún téèyàn lè fẹ́yàwó léyàwó rẹ̀ kejì só sì ní ìdí kéèyàn lọ rè gbáyọ̀ǹda lọ́dọ̀ ìyàwó àkọ́kọ́ ṣáájú kó tó fẹ́ kí ni o kó tó fẹ́ lẹ́ẹ̀kejì kí ni àjọṣe tí ṣẹ́rí'án níbi níbi níbi ṣẹ̀rí'à tó dìkó mẹ́rin náà kí wá ní àdábùlì jìmá tẹ́lẹ̀ ká gba kùnfẹ́sìfù rẹ̀ lé lórílà ìgbẹ́ ìmúsìwò báyìí mo ní láàáwọ̀lá wàlá sọ́dá yọ́lá bílẹ̀ mo lè sọ ìwé ìdí volume 100 tẹ́ ẹ̀ máa ń gbọ́kàn sọ tó ń tọ́sọ ní wípé àǹfààní tí ń bẹ́ẹ̀ bí kéèyàn máa súnmọ́ bẹ́ẹ̀ ń dàjí wàláhì ìgbà ló sì dájú dòdò àǹfààní bẹ́ẹ̀ kí wá ní ìtumọ̀ ọ̀rọ̀ tí ànábì sọ wípé tó bí bá ilẹ̀ ìyàmí ń dùn ìyá fún ilé ayé tá a jọ wáyé àwọn nǹkan kan bẹ tọ́lọ sẹ́ńtẹ́ bá ti rí wáyà wọn ibi ẹ bá ti rí adádùn bẹ ẹ̀rọ ń giri wáyà wọn kọ fẹsẹ̀ múlẹ̀ tó bá ti pé fún bí bá yà ń fún sàlátà ilé kan sàlátà sùmọ́tọ́ bá wá sẹ́pọ́n náà àhàn ẹ̀ nínú ilé ayé tá a jọ wà yìí alẹ́sọ̀tẹ́ láti ṣe àwọn kẹ̀kẹ́ kí n láìkì wọn mo láìkì téèbù wọ́n fi ń dà lọ́dọ̀dọ̀ mo sì láìkì obìnrin kúrọ́tù àyè ni wọ́n fi síbi ìrún ìtukùn ojú mi ìdí wọn tí wọ́n wà lábàdé bá dàbí nìsín yọ́sà yìí lọ́ máa kírun tí nǹkan bá dàrú mọ́ lọ́wọ́ wà lẹ́nu mi sálọ̀ máa kì àwa sì máa ń kọlu ara wa Eh, wàláì ó ti di ó ń pẹ́ pẹ́ ní o ẹ̀rọ agbọ́ wàláì fọ́ọ̀mù ní o wàláì ẹ̀yìn náà wọlé tó fi lọ à ṣáájú ọ̀nà orí àwọn náà lórí fi lọ. ànábì wa ni wà ásbírò ànítọ́ àmì wà ṣàrọ̀ bẹ́ẹ̀ ṣe ń wò mí mo lè mú ebi mọ́ra mo lè mú nǹgbẹ́ mọ́ra wàlá ásbírò àmì hun náà ṣùgbọ́n lè mú àwọn obìnrin mọ́ra kí ni máa ń ọ̀rọ̀ yẹn tí wọ́n bá ní èèyàn nífẹ̀ẹ́ obìnrin táwa ní kí ni àwọn nǹkan tó dé sí àwọn tó túlẹ̀ àwọn àsìkò lè yàn gbọ́dọ̀ sùn mọ́bẹ̀ téèyàn bá sùn mí láwọn àsìkò kí ni ọmọ àtẹlẹ sí yàn nínú àìlera àti ìfàsẹ́yìn ìtẹ̀sìn sósì nítaràn bákan náà àwọn wo ni wọ́n ń sún mọ́ obìnrin tí wọ́n sì ń gbìyàn sí pé láti sọ́mọ̀ wípé ọmọ àǹfààní lágbájá okò ní ìtura wọn o tí òfin tẹ́gbà tí bá tún gbọ́ àmì láwọn òtòṣe ọ máa dún ní okùn ní yọ bó o ṣe ń fà ká tóra wọn o tí yóò sì máa sàbí tẹ́kùn sẹ́yìn bá ti sàbí yóò tún máa gba dáadáa tẹ́yẹ̀ tún máa fi rújú rí ọlọ́run ọba ta ló ń tàn kí ni ti ń dáwò kí ni tó de àdífi Huzaima bin Sábì ẹnìkan nù sọ̀hábà tọ́lọ́ ń gbégbé sáyà ìgbọ̀nà kan tí ò sì tí ó gbé ń jọ́ tó ti kú ní ẹ̀sùn ti ọ̀nà padà Huzaima nípa ẹ̀tọ́wà dọ́sàn lérè nípa wípé ṣé sísẹ́ẹ̀mù kan bẹ tẹ́sì máàkì téèyàn lè fi súnmọ́ tó wá rọ́ǹgì gbogbo sísẹ́mù yòókù síwájú nìkan ni sáà lè tẹ̀yìn súnmọ́ obìnrin sáà lè súnmọ́ obìnrin pẹ̀lú tẹ́jibíyà kí là ń pè ní tẹ́jibíyà ìtumọ̀ mẹ́ta a máa túmọ̀ kéèyàn bọ́ méjèèjì lórí orúnkún kọ́ wá rúbi ẹ̀yìn ni a máa túmọ̀ kéèyàn ọ̀dà kó sì dì ṣé gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn lè gbà súnmọ́ ẹlẹ́tọ̀ọ́ èèyàn bẹ́ẹ̀ tí àbá wa lè gbà súnmọ́ kí ni bọ̀ wá bìkún nǹkan tó dé èèyàn pẹ̀lú rẹ̀ bákan náà kí ni ẹ̀rù táwọn yahudi ń dábà àwọn mùsùlùmí lọ́rọ̀ bí èèyàn ṣe máa ń súnmọ́ obìnrin ṣé umu lè máa la abẹ́ ààbò sáàbù lè máa la abẹ́ umu ṣé bọ̀ wá bìkún bẹ lórí ẹ̀ sáà lẹ́rìí dọ́dọ̀ ọlọ́run àti ànábì bákan náà àwọn àsìkò lọ pé pé èèyàn bá ń súnmọ́ bí ńgbà náà wọ́n mọ́ bèèrè irú ààrẹ tí wọ́n máa ṣe àrí ọ̀tá máa sí náà bákan náà ìjẹ́ ẹ̀sìn kọ́ wa wípé mú sí ẹ ọlọ́run náà ló ní déédéé o ṣùgbọ́n tá a bá fẹ́ bí ọkùnrin bá a tún ṣe é ṣeré tá a bá fẹ́ bí obìnrin bá a ṣe é ṣeré tó wá pé ìbejì la fẹ́ bí bá a ṣe é ṣeré sípò wá tútù rẹ̀ ń bẹ nínú ẹ̀sìn àbí òsì nínú ẹ̀sìn bẹ́ẹ̀ náà fi rọ́ọ̀sà tí àwọn bàbá wa máa ń ṣe ń jọun tí wọ́n fi máa ń mọ̀ pé sóbìn ní bẹ́ẹ̀nu ọmọ yìí ni obìnrin àbí ọkùnrin ní máa ń bẹ́ẹ̀nu rẹ̀ tí ẹ̀sìn gba amúsẹ́sìn náà lóru rẹ̀ kí ni a máa ṣe ń jẹ́ náà lọ́wọ́ kákan sọ eléyàn tóbìnrin bá ti rí pé oyún ti fẹ́ẹ̀ tó bí àwọn bàbá wa tipẹ́tipẹ́ ń jọun wọ́n wà lọ kó owó ẹyọ tí ń ná ó kó nu wọ́n wà sọ obìnrin tó bá ti sùn ó ti sùn lọ sí ọmọ kẹrẹ́tì ń ṣe mọ́ wọ́n wà gbé owó òun wọ́n wàá gbé síbi ẹgbẹ́ kan rẹ̀ tínú rẹ̀ bá wúrúwúrú wọ́n na àtìmọ̀tì tínú rẹ̀ ọ̀bà rúrúrú wọ́n ní àtìmọ̀tì òbí máa jẹ́ bẹ́ẹ̀ tínú bá wọ́n lò bẹ́ẹ̀ ni tí wọ́n ẹ̀ ni èlò tí èkó ẹ̀rọ fáìn nọ́mbà tù nọ́mbà tù. ìbéèrè tá a máa béèrè ẹ jẹ́ kó ní ṣe pẹ̀lú tá a sọ ní ìjókòó ẹ jọ. ẹ má jẹ́ ká yà fún mi ọ̀rọ̀ ìjókòó gangan náà. نحن لحور حسان حسان نحن لحور لحسان حسان خبينا خبينا لأزواج كرام كرام خضينا لأزواج كرام كرام kí súnmọ̀ rẹ̀ àbí kí ṣe mọ̀sílò súnmọ̀ rẹ̀ náà wọ́n ni náà lòlòrò ṣìtàn àwa ni obìnrin ẹlẹ́yìn ju ẹgẹ́ tó jẹ́ pé tí ọlọ́mbáyọ̀ ń dá fún kan nù wa tọ́kàn wọlé ayé báyìí ìmọ̀lẹ̀ tí ó jẹ́ ìlara rẹ̀ bí ó múná lọ bí ó sọ súpa o ayé ó tẹ̀sẹ̀ ọmọ tí ó parẹ́ kùbìnà lè aziwájì kìrọ́mì kùbìnà ọlọ́mọ̀ọ́mọ̀ rìsáàfù wa we are reserved lè aziwájì kìrọ́mì fáwọn ọkọ kan tí wọ́n èé fẹnu mú gbó àwọn ọkọ kan tí wọ́n èé dá gbogbo àwọn ọkọ kan tí wọ́n lọ bá wọn gbé eégún àwọn ọkọ kan tí wọ́n bá wọn tàbàbà jẹ̀bù àwọn ọkọ alápẹ̀lẹ̀ àwọn ẹni rí kásì mú sọ́wọ́ gbogbo ẹni tí wọ́n lè jẹ̀ nínú pàtá ẹni àánì ìyàwó méjì gíìsì ní látọ̀dọ̀ ọlọ́run àánì méjì ṣùgbọ́n gbogbo ẹni tí wọ́n bá kàjẹ́ ẹ̀lẹ́bàá ìtọ́gbà bàbẹ̀ bọ̀ ọ̀dọ̀ ọlọ́run tó kúkú ṣèyí bí ṣàhádà àti ìtọ́lọ̀yọ́nú sí òun àwọn tó wá ní 70 lọ́dọ̀ ọlọ́ ṣùgbọ́n gbogbo wa ni wọ́n fún tútù àwọn ọmọ ẹ̀mọ̀ká wá ń bẹ tó bá jẹ́ wípé èèyàn bá wá ní ìyàwó wọn èsì ìfìjọ méjì lọ lọ́kọ yẹn wá kú wọn ò kọ́ra wọn ìyàwó wọn wá padà rìmarí padà tààlọ́kọ̀ ìrìnàlẹ́ kìámà gbogbo àwọn torí bẹ́ẹ̀ fún tí wọ́n fẹ́ àdẹ́sọ̀rọ̀ sálàm àwọn eléyìí wọn ò lè padà ọ̀dọ̀ ọkọ wọn mọ́ gbogbo àwọn obìnrin tí ànábì fẹ́hùn àwọn ìyàwó ànábì nù ọ̀tọ̀mátì àwọn ò ní kò ní nìzáàrù kankan nù ṣùgbọ́n tèmi tẹ̀yìn àwọn obìnrin lálìkì jábìrì ọ̀kọ́kọ́ fẹ́ láàárọ̀ ọjọ́ lẹ́yìn jábìrì àbákìrì fẹ́ lẹ́yìn àbákìrì àní náà tó padà fẹ́ gbogbo àwọn èèyàn lálẹ́lẹ́lẹ́ ní àfẹ́ ṣùgbọ́n èèmà tí ń bẹ́ gbogbo wọn tó bá rí bá ń fún àwọn obìnrin ni wọ́n pè kalẹ̀ wọ́n mọ̀ wá sọ wípé àwọn ọkùnrin tó ń wo yìí ta ló wú ọ̀nà wọn tí wọn náà mọ̀ wípé ọ̀nà tó bọ́ bọ́ọ̀lù láyé ọ̀nà téèyàn gbọ́dọ̀ fi jẹ́ èrè fún lálìkí àmà ó ní ṣẹ́gbẹ́ à káàlò yí mú sí àbùtẹ́ ká ní ọ̀bọ̀ ọlọ ìwọ onífọ̀ tí oró yóò wù àbúmi ọ̀hápùrà yìí ní sóò lè ní mẹ́mẹ́ ó fẹ́ bí ayẹjú nǹkan mí lọ láì sòjò ojúmọ́ láwẹ̀ lọ́dọ̀ ti àwọn Ramadan àwọn òmóṣùgbọ́lẹ̀ yẹn gbáwẹ̀ sọ́kẹ́ ah àbúrò lẹ́yìn wọ́n máa ń gbàgbé owó sí ìyàn lọ àwọn èsì ìkápamọ̀ inú ọbẹ̀ ẹ̀sájú ogbọ́n bá wọn lọ́wọ́ ìlú jẹ́ pé ọdá kí ọmọ sí wọn jẹ́rẹ́jẹ́ èèyàn náà ni ó padà ní wọn náà torí wọ́n lè díẹ̀ gbogbo déèyàn tí wọ́n gbẹ̀tẹ̀ padà wọ́n kọ̀ ìyàrá obìnrin ni mẹ́ni ọba wọ̀ nù wọn tí èkó kó kéré àwọn obìnrin náà ni wọ́n ń kọrin yẹn àwọn náà wọ́n máa ń jowú bó ti wá nù hadithi mákìlì yasar tí ìmáàmù Tirmidhi gbáwà wa ghayru ó ń sọ ọlọ́run ní ayùmọ̀ mọ́ra ti tó rí zawjaha fi dunya èyíkéyìí obìnrin tí bá máa fara ní ọkọ rẹ̀ láyé qala ti zawjatuhu min al-hurr al-'ayn ọlọ́run ọmọ fún ìyàwó rẹ̀ lọ́rọ̀ sọ nínú àwọn obìnrin lẹ́yìn jẹ́ ẹgbẹ́ àjẹ́ náà tí ó bà jẹ́ ìyàwó ń tàn yóò máa sọ wípé kọ̀ọ̀tánàkìlá gbogbo ní jẹ́ ń pè ń sinmi ọlọ́run àjẹ ọtọ sí ọmọ sẹ́ẹ̀sì mọ̀ ọ̀rọ̀ lágbára ọlọ́run sì sọ pé láti jẹ̀nu náà kò ní sọkúsọ ń bẹ̀ àdìmọ̀ kó sọkúsọ ń bẹ̀ ibẹ̀ lè sì fọ̀rọ̀ yẹn ránṣẹ́ sáyé kí làwọn afọ àsọrí ọ̀rọ̀ ọlọ́run ni ọmọ bá ní ọ̀nkùn ìnáma wúwa ìndàkìdẹ̀kì lónìí yóò ṣíkò àyùfàríkọ̀ kì í lẹ́yìn sọ́ọ̀mà pálíjì lọ́dọ̀ rẹ̀ kọ́dà díẹ̀ báyìí lókù tí ó wà bá wa ń bì táàjọ máa wà kẹrin kése alákúlé ọlọ́dàkùn se wá ní ọkọ orí fún wa sàwọn náà ní ìyàwó orí fún wa dákùn sànú o sànú wa o náà. ẹ sísá ìbéèrè yìí pé ìmọ̀ràn wo lẹ́ni fún ẹtọ́bájú obìnrin tó fẹ́ ṣe tó fẹ́ jẹ́yàwó fún ẹ tó ní ẹ tó pé òun gangan fún rẹ ó ní ìmọ̀ jù lọ nínú ẹ̀sìn ó ní ìmọ̀ jọkùnrin yẹn lọ kí ìmọ̀ràn wọlé ẹni fún òun. ẹnì kejì béèrè yìí pé ìmọ̀ràn tó ní ẹni fún òbẹ̀dọ́dọ́ yìí pé ó ti ṣe tán kó ṣèyàwó ṣùgbọ́n àwọn òbí ẹ̀ takú pé àtúwá ní master degree káwọn tó fún nígbàdá yìí. Jẹ̀máà, Ánsìtò, in tí mo sí mọ màmá sọ bẹ́ẹ̀ nítorí pé súnnà nàbí mi. Ànábí a máa gbé àwọn ìdìdí bá ń sọ̀rọ̀ bá tẹ̀lẹ̀ báyìí tí ó wà yí pé sẹ́kítù bá ń sọ pé kí dákẹ́. Ànábí dáa sallallahu alayhi wa sallam nítorí pé ẹnìkan sọ́njọ́ ni ó ní kí wọ́n máa rọ́wá sí fún yàn ó lẹ́nu bá ti ṣe bídíà yóò sì wọ́n náà bẹ́ẹ̀ ànàbí sí làwọn arọ́wá ti náà sọ̀hábà tí ọmọ ń rọrùn rẹ̀ ní àwọn ààyè kọ̀ọ̀kan síra wọn khususan ní hajjatul wada ọ̀nà ló sì fa hukumu alimustamuli tánlò nínú ìmọ̀ hadith alistimla alakulli torí ẹlòmíì lè padà bọ̀kẹ́nìkan ó pè nǹkan bá ń bí díà káfí lè sọ fún wípé kó bẹ̀rù ọlọ́run o torí kọ́ ìdá ń sọ fún àyí pé jẹ̀bùdíìrù máa lẹ́yìísà bìbídí àti ń bídí àtún jẹ̀bùdíìrù máa lẹ́yìísà bìbídí àti ń bídí àtún in tí è bá ti bídí à kéyìn ó pè bídí à ó bídí à lè yẹn náà. obìnrin tí àgbọ́yé ẹ̀sìn rẹ̀ dàgbà tó wá fẹ́ fẹ́ẹ̀lẹ̀ tí àgbóyé rẹ̀ tí ò tó kò sí ìmọ̀ràn kankan tèmi lè fún ju kọ́mọ̀ sí ọ̀rọ̀ lọ a ní báàbù kàfáà kí là ń pè ní kàfá àdìdì lábáwá ó ní alùmọ̀mọ́sílà wà lùmùsàwà mọ́sálà dáà ní mẹ́nu kan ó ní sọ́kùnrin àtòbìnrin jẹ́ fẹ́ fẹ́ra wọn yìí tí wọ́n jọra wọn. ẹyọ kan ó ní ìtìbáàrò àwọn màlìkíyà mẹ́rin ó ní ti hànàfíyà ti ṣàfihìyà márùn ó ní ti hànàbílà kí ni màlìkíyà mú ó ní àdín gbogbo olóṣù pàǹkọ̀ ọkùnrin àti obìnrin tí wọ́n fẹ́ fẹ́ra wọn ẹ jẹ́ kí ọ jẹ́ pẹ́sìn wọn papọ̀ sísá sọ̀rọ̀ àkùrà nìkan ọ̀n sọ lọ́rọ́báwá ẹ̀sìn yé dáadáa ó tún jọ ń wè ọwọ́ afẹ́fẹ́ ẹnì tí ọ̀sẹ̀ gbàsílámù tọ́jọ́ pé ibi tí wọ́n ti gbé fún àti bí wọ́n ẹ̀sẹ̀ máa là kọ́nà rẹ̀ ní láìláìlá láwọn ni kìí máa bá tí àbílẹ̀ pé yóò máa kírun mo sọ wípé àlìsì ọ̀rọ̀ ò ní sísà yẹn nídi ṣé ẹ wá rí àlìsì ọ̀rọ̀ yìí àdánwò gan ni fẹ́ bẹ́ẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ òsì mà sọ́nà àlàyé àlàyé alámọ̀nìkọ́lápọ̀ ẹ máa sọ̀rọ̀ sí ọ̀rọ̀ pẹ̀lú mi yóò mọ̀ sí kó ìsúta sí kọ́rọ̀ síbi àdìsí jábìrù ní ibn abdullahi bẹ́ẹ̀ ni tí wọ́n bọ̀kọ́ rí gbà wá níbẹ̀ ni wọ́n sì náà gbà wá níbẹ̀ ni wọ́n ní náà gbà wá níbẹ̀ ni sáàbì sẹ́rí orí ìbí ọ̀rọ̀ mà sí kọ́rọ̀ ṣùgbọ́n ìtẹ́mi mi mú ni ẹ bá ń ṣe kọ́kọ́ lọ́wọ́ ojú orí bẹ́ẹ̀. ṣe ni kọ́lá àmì náà ṣe nínú ọ̀dọ̀ arábọ́wá ẹnìkan fẹ́ fẹ́ ọmọbìnrin kan ní ọ̀dọ̀ wọn lọ́dún kan wọ́n ní sẹ́ wá bóòlù obìnrin fẹ́ fẹ́ yìí wọ́n ní ọmọbìnrin yìí lápẹ̀rẹ̀ ni o ní mọ̀ ń jalè ó ní láàyè ló bá ní. yàrá ti láàbẹ̀ tí ló bá ní ìlú bá rẹ̀. ọlọ́run ọba o tọ́wọ́ jẹ́ pé wọ́n máa ba Zainabu jẹ fún mi ni bí wọ́n ṣe ń bàjẹ́ pé ń jalè wù bí ìfẹ́ rí ọmọ kò sí lẹ́nu ìlú. àwọn kan tó wá bá wọn ní ọ̀dà kápẹ́tò lè làwọn eléyìí ọ̀bá rí ọmọ tó ọlọ́wọ́ fẹ́ fẹ́ yìí olójú òkòrò ní o hmm. ó tún tẹ́wọ́ sọ́lọ̀ ó ní ọlọ́wọ́ bára kò sàánà mi bí wọ́n tún ṣe ń bàjẹ́ fún mi jẹ́ ń sọ kólójú òkòrò ni yóò tún máa wù mí sí i nígbà ya nà kẹ́ni wọ́n ní à lọ́mọdé yìí o ẹ̀jẹ̀ ní ọmọ mú o ó ní sàárà. mú fẹ́ gbogbo wa wa torí pé ti bá eléyìí wọn ni à ẹ̀yin ẹ̀ lè sábẹ̀ ẹ̀ sábẹ̀ wà lọ́wọ́ gbogbo ẹ̀ balẹ̀ bá ń sàmì ń pa kọ́lọ̀ ọmọ yọ̀ fẹ́ lẹ́mìí ní kọ́dà ọmọ ìjáde kọ́sí wọ́n ní tọ́ba yọ ọmọ ìkọ́ ọ̀nà mọ́bí ọ̀nà wọn yọ ọ̀nà lọ́dẹ̀ ẹ̀bẹ̀ ọ̀nà wọn yọ ọmọ àgbọ̀ ọ̀nà lọ́dẹ̀ ọ̀rẹ́ gbogbo lọ́dẹ̀ gbogbo tó wàlẹ̀ fi ṣe ń kó fi ṣe ń gbogbo ẹ̀dà tó bá lè fóun sàmì kọ́lọ̀ ọmọ yọ̀ fẹ́ lẹ́mìí ọ̀hún gbogbo ọ̀nà lọ́dẹ̀ wọ́n wá sísà yẹn nídìí àlìsíkọ́rọ̀ torí ń tọ́ dáa jù òun ni kí obìnrin ó rí ọkùnrin tí ó drive for ìwà ìjẹ́nà kódà kí obìnrin ó máa wá ọkọ tí ó jẹ́ pásẹ́ńjà kì tó wọ́n wà jẹ́ driver ọgbà ẹlẹgẹ́ o ọgbà ẹlẹgẹ́ gan ṣùgbọ́n kàfá àtàwọn àfàṣọ lórí ẹ̀sìn òdìní ẹ̀ẹ́kẹ́jì ó ní ànínẹ́sàbù ìran ẹgbẹ́ èbò fẹ́ èbò bíláàkì fẹ́ bíláàkì wáìtì fẹ́ wáìtì fàwúsá ilẹ̀ yorùbá mọ́ fàwúsá ẹgbẹ́ yíbò ọ̀fẹ́ yíbò wọ́n bá débi ẹjọ́ máa fi ọ̀fọ́ máa fẹ̀ ẹjẹ́ mọ̀dá tó fẹ́ mọ̀dá ẹkẹ́ ìbàdàn ẹjẹ́ owó ọ̀fẹ́ bàdàn àmì àmà bí wọ́n ti jọ máa pariwo mọ́ra wọn àti bí wọ́n ti máa ń jọ ń ṣe rẹ́jẹ́rẹ́jẹ́ fún ní ẹsẹ̀ ìtìbárù rẹ̀ dáadáa ẹlẹ́ẹ̀kẹta ó ní àlẹ́ṣòríyà àlẹ́ṣòríyà ẹ jẹ́ kí ẹrú ọ̀fẹ́ rú ẹ jẹ́ wọ́ọ̀fọ̀ ọ̀fẹ́ ìwọ̀fà ẹ jẹ́ olówó ọ̀fẹ́ kí ni o olówó ẹ jẹ́ kólòsì ọ̀fẹ́ olòsì odi mẹ́ta mọ̀mọ́ o ẹlẹ́ẹ̀kẹrin ó ní àlè ṣírífà ẹ jẹ́ kí ṣé ó súnmọ́ra wọn náà ọmọ pòfẹ́sọ̀ ní ìdí mẹ́sìn ìdí fámásì ìdí kìnnìkan kò bàtà sùn ọmọ rẹ̀ lọ́kùnrin tàbọ́mọ ẹ̀ lóbìnrin àwọn bá náà ni ẹjí wọn fẹ́ra wọn kọ́mọ wọ́n mọ pòfẹ́sọ̀ báyìí sọmọ ìbáàtì ọ̀wàjí asosiéètì kọ wà ọ̀rẹ́ sọmọ dókítọ̀ náà ẹ má jọ ọmọ pòfẹ́sọ̀ sísà tó ṣe bótìní first class kẹwàá lẹ́ẹ̀fì fún àfà Suleiman ọmọ bàbá àgbẹ̀ gbogbo nǹkan mọ̀ ń sẹ̀mí rẹ̀ kò ju táìmù tí a máa ń dìgbàdo odò àtàgbàdo ẹ̀rùn irú ràn bẹ́ẹ̀ pé eléyìí wọ́n kúnlẹ̀ wọ́n kúnlẹ̀ wọ́n kúnlẹ̀ ẹ̀ka ni ràn bẹ́ẹ̀ pé eléyìí wọ́n nàgà ẹ̀ka ni irú ràn olú eléyìí ní ẹ̀bá jẹ́ èèyàn sàlámẹ̀ sí alálìkì àmà olú eléyìí ní ẹ̀bá jẹ́ èèyàn ọmọ tóbi sí i ń tọ́ mọ̀ lọ. ọmọ ọmọ à ó mímọ̀ ló náà ẹjọ́ wọn fẹ́ra wọn tí ọba ti bára mẹ́yì ẹ̀fì ẹlẹ̀ àwọn àmìlẹ́bí àdìwọ́ àfẹ́lẹ́ ẹ̀karùn sí tẹ́lẹ̀ kan náà mọ̀ fẹ́ sọ báyìí àlìyàtà rúmìnà ìlìmáàlì tí wọ́n bá fẹ́ra wọn pẹ̀lú irú ìran owó tí wọ́n bá ní ẹjí ó súnmọ́ra wọn àwọn ọmọ tí òbí wọn ń kọ̀ǹtró mílíọ̀nù ẹ̀mẹ́jì káwọn táwùsàn ọ̀fẹ́rù wọn àwọn ọ̀fẹ́rù wọn àwọn tírílíọ̀nù ẹ̀mẹ́jì o tí wọ́n fẹ́ràn wọn. ṣùgbọ́n àwọn àfa wa kọ́nà pé kàfá àtàǹsọ yìí ọ̀dọ́ obìnrin la gbé sí o àgbésọ́dọ̀ ọkùnrin o. nítorí pé kí wọ́n bá obìnrin lárúbáwá lọ́dọ̀ ọkùnrin bíláàkì kò jẹ́ àlè fúnfọ̀kùn yìí. ooo. ọkùnrin olùsìn wọ́n bọ́mọ olówó ìyẹn lọ́dẹ̀dà mẹ́sẹ́lá lẹ́lọ́dọ̀ àwọn àfáà wípé béèyàn ó ṣe tọ́jú ìyàwó èèyàn ah, wọlé àwọn àfáà tó sì wà láò ṣé bó bèèrè ṣe rí láṣẹ tọ́jú ẹ̀ àbíbọ́kọ́ ṣe rí ní ó ṣe tọ́jú ìyàwó ẹ̀ kí n túmẹ̀ sí sarọ́mọ̀ tí ń bọ̀ yìí ó ń là kọ́ bí Dangote tí sísá ìbá jí láàárọ̀ píkníkì mẹ́wàá ní èsì wọn kò mú o ní èsì wọ́ọ̀tù yóò fẹ́ ti wọ́ ni ní èsì wọ́ọ̀tù picnic mẹ́wàá ọ̀làǹdẹ̀ ló tún jẹ́ ní èsì ọwọ́ òsì náà wọ́n bẹ̀ ń tí ń fọnú fún ni yóò kàn sí yíba ìlásán ẹtí tí ń fọnú fún gba 250 lọ́kẹ̀ ọmọ yìí kò lè jókòó mú ọkàn kan láyé tí ọkọ̀ ń bá bí 1 naira báyìí ní 50 million naira wọn ò sì gbọ́dọ̀ kọ́kọ́ ń gbé ju ọ̀sẹ̀ mẹ́ta lọ ṣọ́pìn rẹ̀ lójúmọ̀ ẹ̀mẹ́ wà ní máa ń lọ sọ́jà yìí sì máa ń mú tẹ́mi lọ́rọ̀ lẹ́kọ̀ọ̀kan. ìyìn tí ó ń sọ ni pé ọmọ ìsìrè kò lè tẹ̀gbẹ́ nínú ilé kẹ́kọ̀ọ́ fẹ́ sùn bẹ́ẹ̀ àti kọjá lé two point five billion naira kò sì gbọ́dọ̀ gbọ́dọ̀ ṣùgbọ́n mẹ́fà lọ ọmọ tẹ́ wọ́n ń wọ̀ yìí ọmọ tí ìfọ̀bẹ̀lẹ̀ yọ tẹ́bà tí ìbò ọmọ bí èdè kò gan yóò sábà wájú ara rẹ̀ wọ́n tún máa wá ọ̀rọ̀ ni tàbí wọ́n gbé sí lẹ́nu ọ̀tọ̀lẹ̀ tí ó ń gbà sí ọ̀tọ̀lẹ̀ tí ó kò tí ọ̀tọ̀lẹ̀ tí ó gbé lẹ́nu ọ̀tọ̀lẹ̀ tí ó palẹ̀ mọ́ kọ́ bọ́rọ̀ jẹ́ tó kò tí ni ó gbé lẹ́nu kọ́ ọ̀rẹ́ tí ó palẹ̀ mọ́ olóòtú lọ fọ kọ́ọ̀pù kò lè dá tẹ́ pé téèyàn bá lọ fẹ́ rẹ̀ wọ́n ní ọkọ ní ọmọ bí ó ṣe bí ó di ààrẹ tí ó fi lè bá láìpò obè mu ọ̀rọ̀ kan lọ́dọ̀ àwọn àfà wà lẹ́hùn sí kẹ́rì wá lórí ẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́kejì ni pé obìnrin ni kò wù dáadáa ó tírí lóko okún bọ́ọ̀kú ẹ bá ti rí ní ó ṣètọ́jú ẹ̀ bó ṣe ń bọ̀ lé yín kọ́ ó kálukú ló sì ní nítorí kí ló sì fà ó náà ní ọ̀rọ̀ hindu imratu abi sufyan àtàkì nàbí ọ̀sán nàbí tó mílì mọ́mìnì aisha tọ̀rọ̀ dáná náà ọ̀rọ̀ ha ó ní ìnà báàlì ìnà abà sufyan rajulun shafi'u miskun ìyàwó ọkọ mi ni mo wá kígbàjà ìrìn àbáwò ànábì sọlọ àṣálà abu sufyani rọjùlù shafi'u ẹnìkan ni ó ní àwọn mìsíkún ó tún nírèrè ó kó méjèèjì pọ̀. ṣé ẹ bá ní nínú ìdánwò ṣé ẹ bá ní pé bẹ́ẹ̀ni wò mistake ṣé ẹ rí mistake dòrò àwọn dòrò kan bẹ wọ́n ti fi pọnmẹpọnmẹ ó ti àkẹ́ sára ẹ yọ kẹ́ẹ̀dùn kù ti kú bọ́kẹ́tì tí a bá lọ ra irú ẹ̀ tuntun wá tọ́jú ọmọ ìyá rẹ̀ méjì ẹ̀ àbọ̀ rẹ̀ ní ọmọ kú bọ́kẹ́tì òun sì máa kú bọ́kẹ́tì lẹ́ẹ̀kan náà ó ti kẹ́kọ̀ọ́ mistake lọ́kọ̀ kọ́kọ́rọ́ kìtì ọwọ́ ẹ̀ nìmọ̀ wà tọ́ba korí ẹja mẹ́ta yóò mọ̀ sọ́dún pé ìkẹta yẹn ìgbà tó ń di ojú ọ̀kú rẹ̀ ti yọ̀bọ̀ pọ́ mọ́ o. bí fóònù rẹ̀ bá sì ríngì ààtò ká gbé nínú ilé toró lè súnmọ́ kọjá pẹ̀lú tí wọ́n máa ń ta kókó gaàrí fún ni à ń pè é. bá a sì ṣèwé ẹnu gágá jí báyìí ni ọkà fún wa tá a sì tẹ̀ wà hàn. mẹsíìkù lọ́kọ mi láàyò ní ilé ìwà wàládì mílíọ̀nù sinimẹ́lì máa ní. ó ní jù bẹ́ẹ̀ lọ iye tí máa ń fèmí àtọ́mọ́ mi nú owó wà láìkè ètò wa ìyá ní fi ń jẹ wá o kí ni ká máa ṣe. wọ́n ní jọ́ náà lọ́hùn ó ń ṣe ọlọ́run sọ pé kò ni máa lè yí máa yẹ kìkì wà wàládàkì gbogbo tí ó tó wà àtọ́mọ́ rẹ̀ máa mú lẹ́yìn rẹ̀ nínú owó rẹ̀ tí ẹ bá ṣe bọ́bìnrin bá ṣe ní láti tọ́jú ẹni àti bí òní tí omi kọ́ máa mú dúkìá ọkọ ẹ̀lẹ́yìn rẹ̀ ká. Ah. ó bì í pé ọ gbọ́dọ̀ má lè balẹ̀ ayé obìnrin yẹn mu. ọ̀rọ̀ kejì ni wípé kálá kò rí bẹ́ẹ̀ nínú rí báyìí náà wọ́n ti mọ́rọ̀. ìnáwó ti mọ́ra bá a làkọ́ wá obìnrin yìí ti sí obìnrin ni obìnrin yìí ti sọ̀rọ̀ ju bó ṣe yẹ lọ àwọn obìnrin sì ní ìṣesí yẹn òun náà lọ́sẹ̀ mìíràn àdínkù mi ni mo mìíràn Aisha Aisha tarodala na ọ̀rọ̀dọ́ha fi qissati imra'ati rifa'ata al-Qurabi rifáà méjìlá ní anírìfáà al-Qurabi anírìfáà an-Nadri bàbá àti tàkọ́kọ́ Samuel lókọ rẹ̀ bàbá àti kejì Wahab lókọ rẹ̀ obìnrin táà méjèèjì padà tún lọ rèé tí ẹ kọ́ ọ̀lẹ̀ tí abdulrahman kunu zẹ̀bìrì náà kan máa ń wọlé zubairi àwọn tẹ́ bá sọ bẹ́ẹ̀ wọ́n rí wípé ìmọ̀ wọn nù hadith ó kéré zẹ̀bìrì ní kìí ti zubairi gẹ́gbẹ́ ẹ jẹ́ wípé wẹ́ẹ̀sù àlìkọ́rọ́ nílò náà kìí ti àlìkọ́rọ́ ní ẹ bá ti tún sọkò mistake látọ̀ gani àlìkọ́rọ́ ní bifati lọ́rọ̀. ẹ ẹ tẹ̀sí rọ́bẹ̀ rẹ̀ five times. ṣé láti ọ̀sẹ̀ rí alhamdulillah ẹ méje ṣe ẹ ẹ bọ́ fẹ́ yẹn bí eléyìí sẹ́mi kọ́rin sí fáìmù fí obìnrin yẹn kọ́ máa múnú owó ọkọ rẹ̀ lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ni wípé la bóbẹ̀ẹ́ bá ṣe rí kọ́ bọ́ọ̀kọ́ bá ṣe rí nítorí pé ńgbà tọ́lọ́ fẹ́ sọ̀rọ̀ Al-Qur'an ọ̀dọ́ ọkùnrin ló ti ọ̀rọ̀ sí wípé wábì máa anfaqu min amwalihim ara ti lè gbájú lọ fún yín lórí àwọn obìnrin òun náà ni pé ẹ̀yin lẹ́ẹ̀ máa jẹ̀mọ́ wàláì wábì máa ń fàkù tí ọkọ bá gbọ́yé yóò sì lo ìṣẹ̀mí pẹ̀lú ìyàwó rẹ̀ nínú dùnú bí lọ́sọ̀nù láàrin wa. wábì máa ń fàkù yìí ló jẹ́ àmọ́ bí odidi obìnrin ní máa ní ògbọ̀n ààbọ̀ ní sábà máa ń jẹ́ níbi tí odidi mẹ́ni obì wà òní kọ́kọ́rin ọmọ rà àpò ráìsì wà léwu ibi àpò ráìsì obì ẹ̀lẹ́ odidi mẹ́ni obì àpò ẹ̀wà kàn mọ́ jẹ̀mórí dẹ́kì kó tó gbà ó là ẹ̀ kò dẹ́kì ni kó mi ọmọ sọ pé kò lè fọ́ mọ́mọ́ bàtà bùṣe wọ́n fún rí ẹ̀dì báyìí ni. rẹ́ńtì wọ̀ ọ̀ká àpò kìnìyẹn ní gbòmọ́nú kejì ó kọ́ gbogbo ọmọ rẹ pẹ̀lẹ́ o tí ẹ̀ náà ju tàwọn alágolo lọ táyàgbọ́n ọmọ rẹ pẹ̀lẹ́ o tí ẹ̀ náà ju tàwọn alágbàálẹ̀ lọ. jọ̀mọ́ra tí àwọn bá fẹ́ mọ̀ pé àwọn obìnrin dà ẹ fi owó tún wọn rọ. ẹ fi kí ni o ẹ fi owó tó ẹ ṣe é mọ̀ kó bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀nu ti rúra nígbà gbogbo sì lẹ́gbẹ̀ẹ́ láì sí ìdàyé kí ẹ méjì tó lè fi rúra. ọlọ́run ló sì wọ́n bẹ́ẹ̀ ṣùgbọ́n èèyàn dáadáa wà ní wọn tí ẹ bá lè fi owó tó obìnrin yín rọ ìyí tá à ń sọ pé kẹ́ ẹ fowó tóbi rọ ìtumọ̀ ẹ̀ ní pé ẹ mẹ́tọ̀ọ́rọ̀ òsì lọ́dọ̀ ọlọ́run abákan sẹ́jọ́ ní ẹ̀yìn wà láì sáfẹ́ láì tí a ti gbogbo táyé dàgan tí france bá kéyìn ògbé típà lọ lé àdúgbò ah, àà tí wọ́n àwọn ẹ̀dá wà lélẹ́ wọ̀ lọ́wọ́ tí fẹ̀sí kó yẹn ní o sí kọ́ ọ̀pọ̀ ọ̀pẹ̀ típà lọ lé àdẹ náà ayé ń bẹ lẹ́bẹ̀ẹ́ rẹ̀ ó sì dá akọ mọ́rúwá bàbá àbẹ̀yẹ ń ta típà alákùnrin hàn kárọ̀lá ń fi mẹ́fà pọ̀ sí sọ́dọ̀ ọkùnrin wọ́n ní nínú rìwáyà yìí gangan nínú sọ́ọ̀tù tọ́lák ọlọ́run tó sọ yìí pé lìyú fíkọ̀ dú sáàtì min sáàtì lìyú fíkọ̀ dú síàtì min síàtì bí n bá ṣe tẹ́ ẹlẹ́kùn kálukú tó bẹ́ẹ̀ ni kọjọ́ ọmọ náà fún ìyàwó rẹ̀ wọ́n mú kudu alẹ́ yìí disco ṣùgbọ́n tọ́lọ̀ wọn ọba jẹ́ kí nǹkan ọpọlọwọ rẹ̀ fàlẹ́ fẹ́kọ̀ mímọ àdá òlọ jẹ́yàwó náà mọ̀ má gọ́tẹ́ yìí ògì máa mú fíjú mi fún òpínlẹ̀ báyé jẹ mú mọ́ bọ̀fọ̀n tẹ́rùn lẹ́tẹ́ gànà fíjú mi kì méjì yọ máa rọ́ bàbá pé ìtọ̀ ọ̀dá o bí tó ṣe dá inú tó mú sí náà dá ọ̀sọ̀rọ̀ ẹ̀fẹ́ tọ̀ ọ̀dá o bí sí mẹ́ náà jẹ́ wọ́n mọ̀ wàlẹ́ àwọn ọkọ orí ń bẹ̀bẹ̀ àwọn ìyàwó orí ń bẹ̀bẹ̀ sẹ́ni kí ẹ̀yìn àtòbí ó tó máa jà lóbi iṣẹ́ ìfowó rọ yọ ọ̀pẹ̀ wàláhì ọ̀pẹ̀ ẹlẹ́ àrà sọ méjì méjì lọ sọ́ọ̀sẹ̀ tọ́jẹ́ wípé aṣọ tọ́jẹ́ pé tọkùnrin ọ̀bá ti rà ẹlẹ́sẹ̀ ní lọ́dọ̀ ọlọ́run ẹ̀ mọ́ bí wọ́n kọ́kọ́ ẹ̀ sí lára àwọn ẹlẹ́sẹ̀ ọ̀nsẹ̀ ọ̀nsẹ̀ gbogbo ọkùnrin tí ìbá ti dáṣọ méjì fúyàwó ẹ̀ lọ́dún kan dandan ni ọlọ́run wa ọ̀rọ̀ aṣọ kan gbó orí aṣọ kan gbó tutù dandan ni wọn ìgbẹ́yàn dandan ni aṣọ kan sẹ́ ṣẹ̀wá ń yòókù lẹ́yìn rẹ̀ mo fi wojú rí ọlọ́run mi ṣùgbọ́n ọkùnrin ò yẹn tí ó mú hẹ́rẹ́hẹ́rẹ́ yù nítorí àṣírí kan bẹ níbi kéèyàn ọ̀rọ̀ fún ìyàwó rẹ̀ ní rírọ̀ ti ọkùnrin kìí ṣe rírọ̀ ti tóbìnrin. anisalaam sọ fẹ́ẹ́ sọ́nà sábà yìí pé iná máa tún sọ̀rọ̀ wà tó zakúnà bí dùn àfáà yìí fún un pé tí ò dàgbára ọ̀sọ̀ ọ̀ka yín tí ò jẹ́ ẹdẹ ní ẹ̀yìn ni pé ẹ̀yin náà ń ṣàánú àwọn tí ò tó yín àti ẹlẹ tọrọ wa kan sí kápá yìí àwọn àfa àlẹ ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ níyàwó èèyàn ló fẹ́ pé nù sẹríà téèyàn bá ló ń jẹ méjì òun lọlọ ní ọjẹ kan ìyàwó ẹ ní ọjẹ lẹ́ẹ̀kejì mọ mẹrẹ sì ń gbé pẹ̀lú ẹ ẹsìn wa nínú nǹkan ló méjèèjì kọ́kọ́kọ́ gbé fún ìyàwó rẹ olólẹ lẹ́ẹ̀kejì ẹsìn tí ọpọlọ rẹ sí àdánwò ni sọ̀rọ̀ àti àkọ́kọ́ sí ìyàwó rẹ ó sì máa jẹ kejì màmá ó sì máa wọ ọ tọ́ bá wù ẹ́ ò lè gbé fún màmá ṣùgbọ́n ìyàwó ní ọkọ̀ọ̀kan tọ́ba wá jẹ́ yọkẹ́ lọ́ba wà ọkùnrin lọ́fẹ́ jẹ́ àbí ìyàwó rẹ̀ sì jẹun ìyàwó rí ọgbọ́dọ̀ mẹ́tì ìjẹun kí ààrẹ ọjẹun ṣẹ̀rí àn àyàfi mọ́ ọba kọ̀ọ̀kan máa lọ lé wọn nítorí pé ọwọ́ amóhùn dìmọ́lẹ̀ ni èyí tó ti dìmọ́lẹ̀ náà nù búdú àmì búdú rí kò kíyà ló sẹ́ pé mọ́sálà àbò làtẹ́ gbé pẹ̀lú ìyẹn yàn níyàwó yẹn wà lọ́ọ̀yẹ̀ ń tọ́lọ́ ń bá mú gbàgbẹ́ kọjá tí ọ̀bà fẹ́ẹ̀lì àwòrí ọlọ́ni. sẹ́ẹ̀rù fọ́ọ̀rẹ̀ ní ẹni kìí sì sọ̀rọ̀ ẹgbẹ́ ẹ̀yìn lẹ́dẹ̀ alẹ̀ láti sẹ́mọ̀ ohun òdìdí wọn rẹ̀ ámúrùn fìtìrí torí fọ́kàn wọn papọ̀. kùrùkẹrẹ ẹgbẹ́ lè ṣe pọ̀ lé ilà àwọn ọ̀rẹ́ ẹ̀yà ti ń dọ́rọ̀ ẹ̀ làgbọ́lé wípé bó wà níyàwó ọmọ rẹ̀ tí mo fẹ́ kò sí ẹ̀yẹ́ mi fún báyìí sẹ́rí kìlà ní kọ́sàjò rírì ò pé máa mú jìyà kọ́ lórí ọmọ yìí sórí kò sí pé àmà àpè tí ó lè dá ló báyìí kọ́mọ́ wa lọ máa dé tó òsìkẹ́ sí lẹ́nu ẹ̀wọ̀ wọ́n rò náà pẹ̀lú ọlọ́wọ́ ta kóyọ yọ ọmọ mi kọ́ ọmọ kóyọ. ẹ̀wọ̀ sísà náà dáwọn ọ̀rẹ́ rẹ̀ bí wọ́n ṣe ń bá dirun bí wọ́n bá dé nìkan kí ah, ẹgbẹ́ ó tiẹ̀ lágùn níyà pẹ́lú yóò sí o àyà pálù àwọn yóò skù o skù tí wọ́n ti lo ti ọlọ kẹ́mi kọ́ mọ́tò àmì pẹ̀lú ọkọ mi o àwọn yóò skù tí wọ́n ti lo pẹ́ yín tó náà ìdébò láti lè wọn o ní tí ẹ náà ṣe ti rẹ̀ ni. ó ọ̀rọ̀ wa dé lọ́nà sọ ibù wa ọba rẹ̀ ní í sẹ́ iṣẹ́ ọba òṣèré kí ni o wọ́n ní bá a parọ́ mọ́sálásí àwọ̀ náà bá a tún tọ́ kọ́ọ̀tù àálò ẹ̀wọ̀n <laughs> wọ́n ní àṣẹ. abu abúrẹ́rẹ́ ojú òní tí wọ́n ní bàbá sòkòtẹ́ <laughs> ní kọ́ọ̀tù ẹ̀wọ̀n rẹ̀ kọ̀pá wọn bá a ti parọ́ mọ́sálásí ilé rẹ̀ bùn láti bọ́m̀bẹ̀. rìwáyà ya wọ́n ní hindu yìí ó ti sọ̀rọ̀ jù jẹ̀mọ́ gbogbo ọkùnrin tó bá nílà àkáyì inú lílẹ̀ tí máa bóbin ìjà o ẹ sì máa parí ẹ̀ náà lé ìjọ tí èèyàn bá ti bọ́rọ̀ rẹ̀ débi pé nígbà tó ti wá dábàá náà nìsín alhamdulilayi inú wa náà nígbà tí ó mú ti gbogbo ẹjọ́ tí ó wá ti ẹ̀dùn pé ibi tí ọ̀rọ̀ tiẹ̀ wà wó sí ọ̀dọ̀ ọ̀sáàsù wa náà ni ọ̀sáàsù ò sì ní parọ́ bó ṣe rí náà ni ọ̀sáàsù ò sì sọ tí èèyàn bí irújọ́ pẹ́rẹ́jọ́ náà ìjọ nìyẹn ti tẹ́ tí èèyàn bá wá mọ̀ pé torí pé gbogbo ń tẹ́yìn ó fi ràrò jàre ilé yìí máa tú rẹ̀ láti rí obìnrin yóò sì sẹ́ẹ̀fì èèyàn bẹ́ẹ̀ nígbà tí wọ́n ẹ̀sẹ̀lẹ̀ sí àdìrẹ́bì wà ní àdàbí òfin ilé nígbà nǹkan pé àṣẹbi ipò tóbi ń sọ pé ustaz ó kù kan tí ẹ̀yẹ́ jú ọ̀rọ̀ bá túnmọ̀ sí rẹ̀ kìí sí kúkọ́ lù ìyà àdúgbò àwọn tí ń dáwọ̀ lẹ́lẹ̀ lólé ẹ fà sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ kan sọ̀rọ̀ ní mẹ́ńtẹ́ ẹ̀mọ́ sínú kó sọ́kù bẹ́ẹ̀ náà lọ. ó sì tì í ni lẹ́yìn tó jẹ́ pé òun ni màá bẹ́yìn ó ti jọ máa yí abáwọn ẹ̀rọ ọ̀rọ̀ kò tí wà kí usas náà wá blow pé ah usas uh, ọ̀fẹ́ uh, ọ̀fẹ́ tẹ́lẹ́rí rẹ̀ ebi jẹ́ kẹ́tù lọ láàyè láàyè tí bàbá àrògùn ọ̀pá ìlọ́sẹ̀ kan bọ́rọ̀ sí máa bí tẹ́lẹ́rí tó wà láàdé <laughs> tí bẹ̀rẹ̀ àwọn yóò ti máa fọ́tọ̀ rẹ̀ pé ẹ́ ọlọ́rọ̀ sọ̀rọ̀ bàjẹ́ sẹ́kọ̀ jẹ́wú. bẹ́ẹ̀ gbọ́ ọkùnrin tí bá máa ń bóbi irun jọ gbangba kọ̀ mọ́. tí n bá wá mọ̀ pé kọ́rọ̀ owó ní gbangba ẹ̀tẹ́ ni fún mi kí ló sì wà ní mo mara káyọ̀ jọ ìkọ̀rọ̀. ìyẹn lẹ́sùn fi ní tọ́pìkì kan ẹ fi sínú kọ̀ọ̀tẹ́yìn a máa pè ní gúrúfà tó náà bóòlù àti ẹ máa mánéjì yàrá oorun tọ́rọ̀ ìdí ìdí palọ̀ àgbéjì lọ́nà nù gúrúfàtù náà ṣé o ti kọ́lẹ̀ mo rò pé ó ti mo ti dáhùn yàn ríṣẹ́ rí jẹ̀máà káàkọ́kùn kankan lọ́wọ́ ẹni tọ́lọ̀ bá fẹ́ sí àdẹ̀wò tiẹ̀ kó ju tàwa yòókù lọ ọ̀dọ̀ àwọn òbí ni ó gbé tiẹ̀ gbà àdẹ̀wò mi láàrin àjẹ́ lẹ́kṣọ́rà sí gàgà àwàlẹ́ àdẹ̀wò kékeré kọ́ra kan máa sọ pé wọ́n mẹ́yìn wà á fún ìlú ọgbà ìkẹyìn ni bẹ́ẹ̀ yọ̀ọ̀bá lè rẹ́rìn lójú irú lẹ́kítọ́rà yẹn kọ́ lọ rí kọ̀rọ̀ kọ́ bá lọ́lọ́ tó tọ́ ayélujára iman fi qalbi mu'minin yuhaddidu aduwullah biqawlihi sawfa yafna ma indaka min alkhair ìmánì dàlẹ́ mi mùmìnì tí ọ̀sán ọlọ́run sọ fún wípé ìntọ́ ń jẹ́ bẹ́ẹ̀ tán ọlọ́run ló ti ní lọ́ba bú ẹkọ́ nígbà tí ẹ̀kọ́ tó wí ni oní tí mo bẹ́ẹ̀ tí mo jẹ́ bẹ́ẹ̀ kan ah, ṣé iná ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wá pọ̀ ẹni tí a lè sọrú ẹ̀ fún lọ́lọ́sẹ̀lú èmi ọ̀bọ̀ lọ́n tí ó dìbò fún ó tó gorí oyè ìbá ọgbọ́n lọ́lọ́n tèmi tí wọ́n tún á máa sọ mi pé tí mo ń jẹ́ bẹ́ẹ̀ tán tí mo sì lọ́lọ́run náà jẹ́mọ́ àkọ́dẹ̀rẹ̀ jíìmù ni ẹni tí bá ń bẹ tó dẹ̀rẹ̀ jíìmù ṣe ní a máa sọ fún pé nítọ́fẹ̀ ìjẹ́fẹ̀ ẹ̀fẹ́ tí ó gbù ẹ̀kún bí ẹ sì jọ gbé kalẹ̀ wọ́n jọ sáyìn rẹ̀ ni gómìnà wa Ọ̀ṣun yìí gómìnà rẹ̀ ni nígbà tí ó bẹ kó sùmárù ní ìsìnkọ́ gómìnà mà kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n ìmọ̀ lápẹ̀lẹ́ tí bá dáwọ̀ ògbé lẹ̀ ṣiṣẹ́ pé ọ̀yẹ́ eh, bí gbà tí yọ̀fẹ̀ pẹ́rẹ́ lé ni àánú sì wà pẹ́ra wọn wọ́n nílẹ̀ yìí mọ̀nà wọ́n takúṣẹ́ nítorí wípé èyí tó túnjú léyìí lọ ò ní wọ́n rántà tí wọ́n ti ṣàdúrà rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n bá gbélé ìlẹ́kùn wọ́n sàmì kò clear òǹbí á ah, ọ̀rọ̀ wọn gbà ẹlẹgẹ́ pẹ̀lú wa ẹ̀rù sáà máa bà mí ní sáà máa tọ́ wọn fà nítorí pé <laughs> àgàgà ẹni tó náà bá ti bímọ àwọn tí ò yẹ wó ti ẹ̀fẹsẹ̀ kọ́ bí bírù wà lè rẹ́yìn ó làwọn obìnrin tí náà ti bímọ tí wọ́n á níyà tí obìnrin bímọ kalẹ̀ placenta ti jáde kọ̀gẹ́tì ara rẹ̀ mọ́ ó ti gbọ́mọ rẹ̀ lọ sínú wọ́dù tí wọ́n ń pariwo ẹbá ń gbọ́mọ ń wo ìyá rẹ̀ ní kẹ́nu ẹ̀ sọ́hún tí ẹ tẹ̀lé nígbà rẹ̀ bá tẹ̀lé dé gbogbo ọwọ́ ń sọ fún màmá rẹ̀ pé màmí tẹ́ ẹ bá fẹ́ kí n jẹ́ dùnú fún yín kẹ́ ẹ rí mi o ṣé wọ́n tọ́ ọmọ bí ṣe ń rí lára ìlọ wà ní ìyá ìbọ́ bá ti wọ̀ níwọ̀n náà máa ṣe kálà láti ìrọ̀rọ̀ ìgbékalẹ̀ bí wọ́n sì ṣe gbọ́ ọmọ ndó sórí ọmọ báyìí kọ̀ọ̀kan rẹ̀ ní placenta bọ́lẹ̀ ìyá rẹ̀ sì rí inú yàtí tọ́padà lójú ẹsẹ̀ òun náà fi tiẹ̀ ọ̀rẹ́ ẹ̀lẹ́mì fi dùn ìyá rẹ̀ nú ìyá rẹ̀ náà kẹ́gbàjá rẹ̀ tàbí ọkà àjùra lọ ọmọ wọn nìyàn ọmọ mi wọn so ṣubúra wọn so ṣubúra wọn. òǹbí tó ní ọmọ àwọn gbọ́dọ̀ parí mátàsí ṣáájú kó tó márì gbogbo wa náà ti mọ̀ pé bóun ṣe rí nínú àgbòyé ẹ̀sìn jẹ̀mẹ́rà kí é ìwé lọ́ba àwọn èèyàn jẹ́ tó àwọn tó yẹ kí ìjọba ràn wá lọ́wọ́ wọ́n yọ lẹ́nà kò ní ìdí gbogbo àwọn ọkọ̀ wọ́n máa bá ní pé fáwọn èèyàn yẹn lọ́rùn ẹ jọ mo fẹ́ bèrè ìdájọ́ ẹ̀sìn láti jókòó kalẹ̀ láti pa wọn nípa àṣewù sùn lọ dandan kò sí wàhálà aago mẹ́fà àbọ̀ àárọ̀ méje lu ojú méje àbọ̀ mẹ́jọ wọn ni ń gbọ̀ pé láti nǹkan kan rúurú lẹ́nu wa wọ́n ní yíra padà ní wọ́n hàn rún lọ́ọ̀dì kò sí wàhálà kí sáà tiẹ̀ rí nígbà tí òun náà bòde mo bá bá lẹ́làgbá ìyàwó rẹ̀ wà lẹ́yìn bójú bá ṣùkùṣùkù tí ẹ̀gbẹ́ ìjẹ̀rà kó bá ti olúwa rẹ̀ ọkọ̀ yọ náà gbàgbà àkókò ìfọ̀fọ̀ kí nǹkan gbúra àlàáfíà yín náà ni ṣùgbọ́n wọ́n sì kà fún wa ṣé ìdí ọkùnrin wa ti máa bá àbí lọ́rùn àwọn tẹ́ńdà wà láàmú yìí. àwọn ìkànnì bẹ́ẹ̀ ni káwọn kẹlá ìpẹ́ kí n làmọ́lẹ̀ lánàá gan ni. wọ́n wá ní kọ́kọ́ ìyàwó ọ̀dọ́bàlẹ̀ nínú ọ̀bọ̀rọ̀sì náà ni ọ̀bọ̀rọ̀sì àtàwọn kankan àwọn fi ìkúnlẹ̀ ṣe gí bẹ́ẹ̀ làwọn obìnrin olóbìnrin ilé kankan ní yábọ̀ gbogbo àwọn jẹ́jẹ́ alẹ́ ọkọ àtọ́bìnrin bẹ̀ pin ní ẹkúnlẹ̀ àwọn ọkùnrin na ìyá kan wá ń sáré bọ̀ lọ́ba mọ́kọ ìyàwó ló jírí báyìí bẹ́ẹ̀ tó tí a bẹ́ẹ̀ tó tí a mi sóòsì ẹ̀rọ ẹ̀mẹ́jì ni kì í tó ṣe yìí bọ́bàjẹ́ tó ṣe mí ìkọ̀rin lọ́kọ̀ọ́bìnrin mọ́ sẹ́mi kíní kankan ní kankan bá a fà kàṣì gbàbá ìkè ọ̀pọ̀lọpọ̀ ni ó ní màmá kò ní bàjẹ́ fún ẹbí yóò ní dáàbò sẹ́rí àìlágbọ̀ yìí ọmọ yìí àwọn òsìkè ó yanjú ẹ̀rí bàràkà ló lárúbá wá kéèyàn fáyà gbọlẹ̀ ọdún ọ̀bàlẹ̀ lẹ́sẹ̀ bàràkà fọ́bàràkà abúbákiri lírọ̀ súwúlì láàyè sálàmù àlọ́ sálàmù nígbà mú ẹ̀jẹ̀ gbọ́ àgbákiri lọ́wọ́ náà wọ̀ àsákànú lè lọ́gbà wá dá ẹni wọn bẹ́ẹ̀ ọmọ ìyá dáadáa ni ó dàbí yẹ́nì tètè máa kì lẹ́nà báyìí gbogbo agbóṣà ti dàrú lẹ́sà ti ojú ẹ̀yẹ wo súnà àwọn tẹ̀sán lẹ́bẹ̀ yẹn sáà pé báwọn ìbá tiẹ̀ lè lọ́balẹ̀ yẹn kọ́lẹ̀ gbogbo abúrọ́dà gbà ní sùsáàkì ti lọ́pọ̀lọpọ̀ yìí lẹ́gbẹ́ wá bẹ̀ ọlọ́run kẹta ṣàjá kẹta àti ìdílé àwọn ìdílé ọkọ ọlọ́run jọ́rọ̀ yọ dàrú o ọkọ sàdúrà fáwọn eléyìí ọ̀nà wà ní abọ́dá wà ní. ṣé ẹ mọ̀ pé kí wọ́n èsù lẹ́kẹ́ nígbà mọ̀ yẹn nígbà bá gbogbo ìbẹ̀rẹ̀ sí sọ àwọn òròyìn lákìlákì nù bẹ́ẹ̀ bá tiẹ̀ bẹ́ẹ̀ bá ń ṣe ogun tẹ́ǹtì sọ́nà ọ̀tàn ìbìlì kẹ́mẹ́rin rí sí kí lẹ́ẹ̀bìrì lọ́wọ́ wa ń lọ ẹbí kí wò ó dé lẹ́kẹ́ òun rẹ̀ sọ wá gbà mí kí lè bìrẹ̀ wọ́n tó lù táà fún yín. ń bọ̀ pé ó tóbi tẹ̀jú márùn gbogbo ọ̀sẹ̀ kúra wọ́jọ́ nu ọlọ́run ló mọ bó ṣe fi ìbẹ̀rù ọ̀rọ̀ ń síyàn lẹ́nu bí ebi ìyàwó abára níbi tí náà tó kù sí ẹ fi àfẹ́ mẹ́bí inú ẹjọ́ ẹ kiri kan kankan ẹ báyìí ṣáàlà ẹ fọ́fọ́fọ́ náírà owó bá ti ẹyẹ pẹ́ wọ́n yàgbá tó fún ẹ lọ́wọ́ nípa owó ẹ̀sìn ẹjọ́ ẹ̀rọ mẹ́ta bá àwọn òbí wa àwọn ni wọ́n súnmọ́ wa jù wọ́n wà máa ṣe mánéèjì fún wa tí ọba tí ìjẹ́ igbé àtijọ́ láti pàdé wọn. àwọn tí ń sì jẹ́ sí sáàsì wàlọ́ọ̀yì obìnrin tí ọ̀yà àfẹ́ ṣe ló ọ̀dọ̀ ọ̀yà náà lẹ́gbàá wọlé sùúrù lẹ́sìn máa bá wọn sọ̀rọ̀ màmí bá a ti máa ń sọ ń bá dànù o sẹ́rí màmá àwọn ọ̀láìkè máa mi yóò máa mi. ẹ̀yin ẹ̀wọ̀ yẹ́mi sí sí ẹ̀mọ̀ pé yẹ́mi sí ò lè bí màmá bó ṣe wà mọ́. yẹ́mi sí ọmọ yẹn lẹ́nàfà. kílùkọ́ rẹ̀ àìdíkà ìtìmẹ́lẹ́wọ̀ rẹ̀ wọ́n láwọn ọmọ àìrọmọlẹ́yìn èjò ní akọ́ bẹ̀ ìjọ sí pàtó pàdánẹ́rì ibi ìrú ẹwà àti pípẹ́ ọmọ tó ń sọ yìí olórí ọkùnrin láti lẹ́ni kọlọ́rì obìnrin tí ó bọ́ gánmà bí ẹ ti máa wọ́n láti máa kọ́ ń wè nínú àà kí ẹ ti bàjẹ́ lẹ́sìn wo àwọn ọ̀rọ̀ tó dáa síbi ẹ̀rẹ́ mi níṣẹ́ yìí kí mi náà kí n lè wúlò fún yín tó àbúrò mi fẹ́ bí wa fún kẹ́ àwọn ọ̀rọ̀ tuntun àwọn ọ̀rọ̀ tó dáa kúrò torí ẹ mo sì ń kàwé lóru mo ń kàwé lọ́sàn mo ń kàwé lálẹ́ tí a rí kí èèyàn má rí ọ̀dà wà lálẹ́ bí ọ̀rọ̀ ẹ̀kọ́ yìí kọ́dà ọkàn èèyàn pa pàṣẹ kan ṣé kí ibi fóònù mi hàn yìí gbá mi àwọn ẹ̀wù kan kọ́ mi bàdí text message inú àwọn ọkùnrin oríṣiríṣi tí n bá ti níbi kan tí mo mọ̀ ìpè bí mo fẹ́ ní mi rọ̀ rèé ìyìnsá lè mú yàn méjì wà wà báyìí ní ìdíkan tó wà ti kó wáyé fáì mo mẹ́lẹ̀ má gbàdúgbò ẹsẹ̀ èyí ó tún wọ ẹ sọ́jọ́ rẹ wọn tìmọ̀tìmọ̀ táwọn máa rè sí ìṣerú àwọn máa ti yẹni sí wọn torí pé ibi tọ́pọ̀lọpọ̀ ti máa ní pọ́blẹ́mù nìyẹn tá a bá fẹ́ lu àwọn èèyàn fáwọn òbí wa àwọn tí ó tún lọ rèé máa bá lè dákun tí a bá ti mọ̀ pé irú ìran wọn lò ní kótó padà ọ̀rọ̀ èèyàn tó èyí tó sì kọ̀kọ́ jẹ́ step àkọ́tẹ́ ọ̀kọ́ gbé kírísítì ló bí nìkan gbogbo bí ẹ bá ti fẹ́ gbà pátá ẹ kọ́kọ́ lọ rèé kú láti sánmà. àwọn afọ àsọdẹ bíi pé èèyàn fẹ́ ṣe nkárò ló ń kárò ẹ ti ń ṣe tọ́lọ̀ mọ̀ fẹ́yàn tẹ́ ẹ fẹ́ tó ṣe kí ti fẹ́ lọ́dọ̀ wọn bá ṣàrọ̀ ọ̀kan náà wọn sára oníṣòwò bá ti lọ rèé báyọ̀ lórí pé wá ti tọ́lọ̀ tójú ẹ̀ bá ti kúrò ó lóun wà á fi ilẹ̀ padà òun wà nílò bá má òun lóore ó lóun wà lọ́ mọ́ ẹ lọ́n fún kọ̀rọ̀ torí pé ìyípadà lọ́lẹ́lẹ́ẹ̀kejì títàrà àwọn lè wọ̀ ọ́ ìlú gbogbo àbójúwò kù. tí ìgbé gbogbo gẹ̀ẹ́ ó lọ sí táǹkì ẹ̀dá fún ẹbí ẹ̀gẹ̀ ilé ìdí wọn náà torí pé kò sì bàdí. àlàkùnlé hàn àwọn ọ̀nà tí èèyàn náà mọ̀ wípé ilé ayé mi lélẹ́ ẹlòmí ò lè bá ń ṣe òbí mi sì rèké sọ́ọ̀bì olóńbì títí wọ́n máa ṣe wáàsí fáwọn èèyàn níta tí wọ́n sì máa rí ìdáyà ń bẹ̀ tí ìwà nílé mánéjì òbí mi kálá so sùúrù tó pọ̀ tó dáa òun lèyìn ó lò lórí àlámẹ́rin ìsìtìánà billah àwọn tó bá dájú àwọn ọ̀rẹ́ wọn jẹ̀mọ́ra àìmọye àdúrà tánà bí kọwà tó ní tẹ́ ẹ bá ti ń sọ ọkọ lọ ìntẹ́ǹtẹ́ǹ gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ́wọ́ ó sì fún yín ìdá ta àrò àdókùnrin lẹ́yìn tí èèyàn bá yípe padà lóru sáré bèrè káwí ó sọ lọ́nà tí ẹ bá sì ní nǹkan tẹ́ fẹ́ tọrọ bí èèyàn bá ti sìgìfàrù ọlọ́run forí jiyàn bí èèyàn fi òdìdé tó sálù àlàtọ́ lọ kírun wọ́n tà kò sí òǹbì tí ó finú fínà fẹ́ báyé ọmọ ẹ̀jẹ̀ nǹkan ní ìyá àwọ̀ ni kò sí ìdáwọ̀ náà ń fẹ́ fún yẹn nú ẹ̀mí wọn iní ọgbà lópin orin ṣùgbọ́n èèyàn wọ́n ní alára lọ́mọ bí ara ṣe ń ṣe òun òun ló sì mọ̀ pé kíní ìní bá ti pẹ̀lá síkò àwọn òbí wa náà náà ń jà fitanfitan yìí níjọ tí wọ́n bá léèyàn má rí ní seventeen eighteen kì í ṣe nǹkan tó jọjú wọn ò níwèé jẹ́ńkà wọn ò ní masters kẹ́tí ń lọ́gà òní phd kẹ́tí ń lé ṣe kọ́ ọmọ ìyẹlẹ́kọ̀ọ́ náà ni yóò sì mẹ́kọ́ gan pọ́n gan kó tó di pé láti rí pé ńlá kòrò gan ló ti dá ìrọ́ mímọ́ ọ̀rọ̀ àbá gbẹ̀dẹ̀ ni ọ̀sẹ̀ ìgbẹ̀sẹ̀ lélẹ̀ báyìí kó di pé yóò máa kéèké gbèsè dáadáa títí tó ti fẹ́ máa rọkọ́ wọ́n máa ṣe lámàsì kan ní nígbà ìfẹ́ bẹ́ẹ̀ náà rábà kò ní ìṣẹ́mi ìṣẹ́ gbèsè bó sì jọ máa gbẹ̀ wọ́n ti dà máa oko láti lẹ̀ efirin náà lọ́jẹ́ tó ìdàgbà wọ́n tẹ́ di kòkó wọ́n tẹ́ di ọ̀gẹ̀dẹ̀ àlàkúlé ṣùgbọ́n nígbà táwọn nǹkan yìí ti ń dáyé àwọn tí ó sì ń jẹ́ òbí fún wa kìí ṣe ti táwọn rìn sí láwọn rìn sí bá a sì ṣe ń jọ ń tà ń jọ yìí bẹ́ẹ̀ ni ṣèyítọ́ náà wá bí ó ṣe ṣáájú wa bẹ́ẹ̀ ni wọn kò gbé kẹ̀kẹ́ ló ti bá lọ káṣí yànnà sí o àwọn tí ò pinlẹ̀ lè jẹ́ káàrin àwọn àtòbí wa kọ́rẹ́ oníọ̀pinlẹ̀ sì ní náà jẹ́ ń wò bí àfa obìnrin sùúrù ni kò ní ìdí máa kókò lé fún yín kò ní ìdí máa bá yín mu lélẹ̀ kó lé tó máa wà lé òbí dùn mú àwọn bí èèyàn nítorí kìsì lójú ó dùn òun ní wípé ní mú ni pé agbóró kọ́mọ́ sí èèyàn ìbẹ́nu ìsàlẹ̀ ọkàn wọn tí wọ́n wá wà ní kẹ̀kẹ́ tí yẹ̀mọ́ pé yọ́ pa ńlá kéèyàn ọba pé wọ́n ń sin nǹkan yẹn gbọ́ ni wọn ò gbèrò wọn ò gbèrò ìnira fún yàn ní òbí straight mọ̀ ń sọ̀rọ̀ èyí sọ mọ́mí mi ti kú tipẹ́tipẹ́ ìyáálé wọn ni màmá wa o èyí sọ mọ́mí tipẹ́tipẹ́ ìyàwó wọn ni màmá wa o lẹ́kọ̀ọ́ tó ń jẹ́ pé ìmọ̀ràn táwọn àgbàlagbà máa ń fún ọkùnrin tíyàwó rẹ̀ bá ikú tó ti níbi ọmọ méjì mẹ́ta tó wá fẹ́ obìnrin mi ìmọ̀ràn tí a máa ń fún ní tí kò gbọ́dọ̀ pẹ́ tí ètò ìfẹ́yàwó ilé obìnrin torí kíni nítorí wípé àdámọ́ ni obìnrin yẹn àìbá ẹnì kankan lé yóò máa mú un síwáwò yóò sì tẹ̀ máa jẹ́ àmọ́ wọn máa jọ́ta bàbá wọn kó lè máa wáyè fọmọ rẹ̀ ẹ̀mí náà ni wọ́n máa kọ́ bá wọn ṣùgbọ́n tẹ́ ẹ bá ti dìde fẹ́ mi ìlé wọn wọ́n wà jọ máa jà sáà máa tọ́rọ àmọ́ wọn fẹ̀ẹ́ fi máa gba nǹkan lọ́rọ̀ bàbá wọn torí ẹ̀mí bàbá wọn máa rọ̀ sáà máa torí kò sí àjẹ́ mbẹ́mà àdámá ni ọ̀rẹ́ méjì à ń pè kankan ní ilmu fìrọ́sà ìmọ̀ kéèyàn máa wòsàn fún kìnnìkan psychology àwọn àfá àti ma ọlọ́run ti ṣe ìfàṣẹ̀ ní kùránì odidi ìmọ̀ ni inna fi dhalika la ayati lil mutawassimin sọ́tún mẹ́ṣọ́fún tawassumu onífìrọ́sà kẹ́ẹ̀wò sùsù kẹ́ẹ̀rọ ọmọ tó tẹ̀tẹ̀ máa fẹsẹ̀ nílẹ̀ kọ́ máa naam fìrọ́sà izan obi òbí wọ́n dùn bá lò òbí dùn bá lò ṣe bí dúkìá wọn lèèyàn dúkìá wọn lèèyàn inṣàlá rahman kí fọ́pọ̀lọpọ̀ dùá wa ta'ala ọ̀ọ́dá ń rí gbogbo ẹ̀mí ọmọ nàbí adama pàtá bẹ́ẹ̀ sì ká sọ́ra dáadáa ká má bá àwọn òbí wa ṣọ̀rẹ́ níbi ìṣẹ̀mí wa táwa ń fẹ́ lọ́dọ̀ wọn kọjá pé gbogbo bí bá ti rí ọlọ́run fi àmà dákẹ́ ń bẹ̀ tipẹ́tipẹ́ ọlọ́run náà ní ìjà wa náà rí ta fẹ́ gbà lọ́wọ́ wọn gbà ní ìrọ̀wọ́ rọ̀ṣẹ̀. ìgbà kọjá pé tá a sì dúró wọ̀dọ̀ wọn pé wọ́n ti ẹ̀jọ́ rẹ̀ àdúgbò ọjọ́ rẹ̀ ọlọ́run ìgbà bá ní ìgbìmọ̀ bá wa nìkan láà. bá a ṣe sọ pé ọlọ́run mẹ́sàn-án àlìjẹ̀nà tó jáde lára ọmọ aná láàmú sọ pé ọlọ́run mẹ́sàn náà ní ọmọ àlìjẹ̀nà tó ọmọ náà jáde lára wọn. kájọ àlìjẹ̀nà ní nǹkan tá a jọ nídìí ìdán ọ̀dà bẹ́ẹ̀yìn ọ̀sọ́ rẹ̀ dára bó tó parí mọ́sáàtì wọn ni ó tún ṣe third degree. bó ṣe wọn lè pé kí ló kù náà mà. bẹ́ẹ̀ sì ni wà lé ọ̀lọ́ ní kúrò rere èèyàn máa bẹ̀ ni pé ibi tí mo yà sí yìí náà dákòjé sórí rere mbẹ. àwa làwa máa ń rò pé orí kan ọlọ́run ọmọbìnrin rere wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òǹdì náà tí wọ́n bá rí báwọn àbúṣe ń kọ àwọn úmù ìkòròkòrò yọ̀ọ́ fẹ́ kọ́mọ àwọn olè dádúró bí ṣe bẹ́ńlíkì àwọn àgbàlagbà ní kò síbi tí sì ò sí ibi owó náà ti ń kẹ́ di alẹ́ ó ń kálukú ọ ó dà ń tọ́pọ̀lọpọ̀ dìgbẹ́ ìrìn sí ẹ̀ ṣé yàtọ̀ ń bẹ láàrin obìnrin àtọkùnrin mẹ́ni àtikọ́ mọ̀kànkan ó lè dájú ó ló ti sọ gbogbo èèyàn mọ̀ mí obìnrin ẹ̀ máa rí gbàgbé ọ̀rẹ́ ìbáraẹ̀ káfọ̀kọ́ plat láì sí kọ́kọ́ yìí náà wọ́n yàrá ní gan rẹ o wọ́n bọ̀ ń kọ́kọ́ rẹ lọ ọkùnrin kan bá fẹ́ yẹ bìláìsì ọ̀pọ̀nà ọdún gíní gíní nílò wá bí ọ̀pọ̀lọpọ̀ bí ọ̀sáfẹ́ kéèrè orin ọmọ àwọn ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ gbé ẹ̀sìn lọ ẹ̀yin lọ́nà ń lájọ o ẹ̀yin lẹ pé ìkan lè ta èkó ò ní èta ẹni tó pé ayé ní lè àwọn èèyàn ti ń bá ọmọ wọn náà báyìí pè ní kìtàbù wọ́n ti sọ́dọ̀ pin láti lẹ̀ àwọn ọ̀ràn yẹn wọ́n kún Sudan ní gbogbo àgbáyé obìnrin wọn ló sì ní ìwé ẹ̀rí tó ga jù pọ̀mọ́ màrí pé eléyìí o kò sí lọ́wọ́ òkè phd ní ọ̀jẹ̀ lẹ́yìn rẹ̀ professor yóò ti àjẹ́ tí bá ti ń kẹ́kọ̀ọ́ lọ yọ́mọ̀ pé kò rí ẹ̀ wọ́n ti fún mi ń sinmi àrọ́hàní àhàlì kọ̀ọ̀mọ́ ẹni dákun yẹn kama fílànù sì kọ́ dá ìdàgbẹ́ yẹn lẹ̀ tipẹ́tipẹ́ ń jọ tí sẹ́fẹ̀ bàdé sọ̀rọ̀ yìí alákùnlé àní òsì òbí ọ̀ǹtẹ́ sẹ́nu kó tí wọ́n ń sọ yìí gbogbo àwa tá a ti jẹ́ bàbá ọmọ ìyá ọmọ ó ó mo ọjọ́ mi dúpẹ́ mọ̀ ẹ̀tẹ̀ lómi lọ kùsùn sàn ẹ̀ ń bá mọ pàtàkì àlámẹ́rin yìí yọ agaga ẹni tó bá ti kú fún rí <laughs> yọ mẹ́kọ̀ọ́ wà láyé ara wọn náà ti mú ọmọ nítòótọ́ ẹ̀bùn nítòótọ́ o àmọ́ sí bọ́lọ̀ fi ṣe o subhanahu wa ta'ala ṣùgbọ́n lábàfẹ́ ń pè ní fílídàtò kẹ́bìtì egige kẹtẹ lọ mú wánú ẹdọ fòró ṣe àmọ pé ibi tí nǹkan ọ ẹdọ ẹdọ ibi tí nǹkan ọ tí ó kéèyàn máa palẹ̀mọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ni so Allah subhanahu wa ta'ala kò ní jẹ́ ní gbogbo wọ́n kò ní jẹ́ kí ọ̀nà wa kọ́ dàrú àṣeyọrí ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ yóò fún aláṣeyọrí àwọn ń bẹ̀ nínú ọkàn rẹ̀ wa nínú ọlọ́run dá padà sí tẹ́lẹ̀ wá tó jẹ́ ọ̀dà jù bẹ́ẹ̀ lọ kan oṣù rẹ̀ àwọn má jẹ́ kí wọ́n sì ṣe pàdé rẹ̀ dàpọ̀ má jẹ́ kí wọ́n sì ṣe pàdé rẹ̀ bá ní fún wọn lọ́wọ́ bá ní fún ẹ̀mí mọ́ wọn wọ́n lájọpọ̀ oṣù rẹ̀ má jẹ́ kí ilé ayé ó sún wọn má kí àlìkí àmọ́ máa wọn lọ ní yàrá-yàrá wọ́n lájọpọ̀ oṣù rẹ̀ bákan náà gbogbo wa pátá ṣé kí màkàrọ́ lọ́hùn fi jẹ́ amara wa fóbi kan sí kejì má jẹ́ ọ padà jẹ́ àlàkí ibú fún alálìkí àmọ́ wọ́n lájọpọ̀ oṣù rẹ̀ dákọ̀ sànú wa o gbogbo bí táwọn rò wípé <clears throat> àádìí ní ti dáadáa Allah subhanahu wa ta'ala kò jẹ́ ká jù bẹ̀ lọ wá bá ní gba ìsìláàmù náà láàyè nínú oyè wa bá ní gba ìsìláàmù láàyè bẹ́ẹ̀ ìsìláàmù ti tòótọ́ bá ní gbà láàyè bẹ́ẹ̀ ìwọ lọ́ba tí ó ní agbára láti lè ṣe bẹ́ẹ̀ mọ́sá ṣe bẹ́ẹ̀ fún wa wọ́n lájọ kùn sọ̀rọ̀ la hawla lana wala quwwata